الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعراة العتقى لا انقسام لها الله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعلم عقدة من لساني يفقه قولي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

أنك أولي نمريك كي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله واستغفر ذنبك فاعلم أنه لا إله إلا الله أمريكا يا يوم إذا كنا كما هيك أيوة يلا جني جني أو ما نزيكم تومني دكان واستغفر لذنبك لوقت يجي يجمعها omuli ọ̀ṣọ́yẹ òsìnyìmà bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọkọrọ pàtà gbọ́kadọ́ àyàfẹ́wọ́kọ́kọ́ sẹ̀kúrùlá ọ̀kẹ́kúrù ọkọrọ̀ ọ̀rọ̀ àmà sọmúlì sọ̀rọ̀ di ṣọ̀yẹ ìyọ́ na omuli dídà omuli yìí àkàkàrò ṣọ̀yìdà lọ́wọ́ annáwó e olige na te e nyere ya azụ naya ka e nwe n boye ọlnyala gnwa ke elereiheone nz azụ malaka rawnawere abụghị ọfara ọka alịkarị matu alụghị m

ويقال للعالم ما تعالى عميك اثبت حتى تشفى للناس بما أحسنت أدبهم أوجه بوابه وغنمي أوجه وابه وغنمي با نبي لها كأنه رأي أنا أنا جوابه وغنمي أقولي أترمو ما إنه يبوا أنا شريه ولي يبوا ابن مسعود بما كان كي موت العالم ظلمة لا يصدها شيء ما اختلف الليل والنهار ọka nsọmọ yẹ ọmọ yẹ otu ọkụkụ sọọbụ ni bọọlụ ọrụsị ti bọọlụ na hekin bọọlụ ka bọọlụ ihoho ti na hekin ọ na si otu ọsa bákàkàrà ní sáyẹn oṣù gbọ́ ọ̀sán ẹ̀yìn àmà ẹ̀sìn kìlá hàn rẹ̀ àbọ̀ ẹ̀yà dẹ́wọ̀n rẹ̀ sùn àbọ̀ fọ̀rọ̀ ìrọ̀ níbi rọ́dẹ̀ lọ́hàn ọmọ àkàrà ní kàwé ní àmà fi ṣe in min bìlẹ̀ il bẹ́ẹ̀ mọ̀ tẹ́hẹ̀ dáà ní ọ̀rí ẹnu ní ẹni àhábọ̀ ní oṣù ní

ọyọ ọmọ yọ ọha ilẹ lọtọbọ kàmímù náà àdéhùn mọ ọsà àmà ní ọlọmọdé ìbẹrẹ ìkàrẹ bá orí ọlọmọdé ọkà ọyọ ọlọmọdé sì ọrọ ara ọha ilẹ wà ìdáhùn àlùwà àbúkọ ọmọdé yóò chapara afa lọ slate apari ọmọdé yóò chapari hẹtẹ ẹwọ pari kò nyẹrẹ ẹwọ pari ẹwà kẹmẹ àlùwà apari marọ fíhà tafsir kulli shay ɔne akɔ ɛyɛ na ne ɛhɛhɛ abere piti ama ɛhɛbɔdza bɔ no dɔbare ma nituhe de bɔka yɛ kae hal atabi oka ana anto alimani mimma olimta rushda hal atabi oka jama sa saudi jama ullinta ushba ilé sínú ìgbọ̀yí ẹ̀ amárọ̀zọ̀ jẹ́ ma sáàfà ṣúlù títẹ́ nìdí mìyànbá ma sáàfà hal attabi oka wa mìyànbá ẹ̀mí tí ma sáàfà ọ̀nà àǹtọ̀ allimani mímma ullinta rushda káwà gọ̀ọ́yì ní inú ìgbọ̀yí amárọ̀zọ̀ ẹ̀ báyọ̀ mọ́nà wáyẹ̀ adé musa alayhi bani israila ni anawazira man ene rosu ni kai ya musa hal ala wajhi al ardi ala minka anya wa mai rusu te so manye yibna akoko nya na manye yibna rusu te so aka ni musa ka aka kala ala manoye ne ni ko kuri ko kuri na muka na enya ho ne ko ka konoye ka wọn nínà ìrìnyẹ bányẹbányẹ rárá jẹ ìrìnyẹ bányẹbányẹ rárá jẹ wọn nírọ kó anyẹrí hàn ní èyí tù ìzọ máa kọsọ ẹnu wa ẹni mọ̀sá ukúrè mi jẹ́ kò múrí òsì kí sọ́mà hẹ́ ẹ̀ wá ṣọ́ọ́bà rẹ̀ mọ́ra ẹnu múrí ẹ̀bà ọ̀bẹ̀rẹ̀ mọ́nà múrí kà ọ̀fọ́ kakú lè dé ẹ̀mí alù ẹ̀fọ́ wà á ní ọ̀rọ̀ náà ìdílé wà rẹ̀ na dúnmọ̀ ìrìn iná ni ìfẹ́ ọ̀rọ̀ tún náà bá àmì ọ̀nà yóò náà ọ̀bẹ̀rẹ̀ mọ̀nà omúríkà ọmọ àwọn tí tún mi nàlẹ̀ ní ìlà kàníyàn àbẹ̀rẹ̀ ọmọ wáyé ni ni pẹ̀lú yìí ọ̀nà ní yìí ìrìn yọ ọsọ nílé sí iye ìrìkà ìwé aṣọ́kàdàmid kish ọkà ọsọ náà sí iye kò mórí ó sì hún ní wọn náà yẹ ọkọkọ tẹta ọ̀nyàrá ó lè wà ara pa náà ráì náà yẹ wọ́n yìí sí ìtọ́ kẹwìrì ó kẹwọ́ sọ wọ́n sọ yẹ ni ọkọkọ tẹta ọ̀nyàrá ó yìí sí ìtọ́ wọ́n yìí sí àtìpọ̀ wọ́n sọ yẹ pọ̀lù

wo kɔkɔ fɔ lɔtɔn tó wuli yi ɛrɛ ni look izi yɛ ɔka inú izi yɛ ɔma kɔ mɛ ɔre yi ɔre yi zɛtɛ abɔni akɔ a ani ake ka ti ati kiri ɔdu na ala mababi na malik mababi na malik ɔno rɛ ɛyɛ na malik ɔno wɔtɔ rɛ akɔkɔ tere yi zɛ nkyɛn ɛyɛ zi rɛ mi zi rɛ mi zi rɛ ma ɛzɛ rɛ ma rɛ tɛrɛ tɛtɛ. eyi ɛna kɔsɔ yɛ to owó àwọn ọmọ àtìkà máa súnmọ́ ọmọ nìkan ayé abẹ́ ọ̀nà náà àdìjọ ń kíyà kàfó wà ní local champion ní ìṣọ́ ẹ̀yẹ ẹ̀tọ́ ní pòrò kẹ́nẹ́ ni ọ̀ọ́bá mẹ́ àyíká ọ̀rẹ́ lọ rùdì náà ọ̀rẹ́ pẹ̀ ní ìṣọ́ ẹ̀yẹ ọ̀rẹ́ wákà bọ̀bọ̀ ọ̀rẹ́ mi gbọ́kà àwọn àwọn local champion ní ẹ̀wọ̀n ọ̀nà ni sọ́nà ọmọ ọ̀wọ́ pé inú jẹ́ kí ọmọ náà wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ máa ní ìṣọ́ ìwé ɛmɛ ayɛ ahɛrɛ ɛmɛ ayɛ ahoma ɛmɛ ayɛ ama ahoma kɛse na mma ka ɔno na ɔbɔ ka na na kɔ mu na etu ɔno ɛfɔ ɔyɛ ɔyɛ yori si ɛbɛ ma ɔfɔ ɔgya mi na ibi imagination na ɔba ka kata ɔno na ba na ɔbɔ yɛ akɔdum afɔ ɔgya abɛ kuma ka na ɔwɔ yɛ akɔdum afɔ ɔgya no bo ma ma ba aka impossible it's

bakawo ọkọ̀ rabbi zidni ilma ẹwọ́n mọ̀rí náwà mẹ́tọ́rọ̀ yẹ anú mọ̀rí mẹ́kàwé ntọ́mọ̀rí wọ́kùn ẹwọ́n ntọ́mọ̀rí wá kàákà yẹ rabbi ọmọrí zidni ilma mẹ́tọ́rọ̀ yẹ yìí omuri ọkaka ọkaka zidni malam mẹ́tọ́rọ̀ kẹhẹ́ni zidni baitan mẹ́tọ́rọ̀ rehim zidni waladan mẹ́tọ́rọ̀ rehim zidni sayaratan mẹ́tọ́rọ̀ markaban mẹ́tọ́rọ̀ sarkọ́rọ̀ ọ̀rìn àbọ́sọ̀nù zidni zaujatan mẹ́tọ́wọ́ mẹ́rin àwọn sọ múrí kẹrẹ zidni ẹ̀nà mẹ́tọ́wọ́ yẹ yìí isi kùnú ìlú múrí kẹrẹ ọ̀ká aka máa ọ̀nà mẹ́tọ́wọ́ àbẹ̀yà ọ̀bọ̀n náà òkùn zidni ẹ̀nà mẹ́tọ́wọ́ ọ̀yẹ́ di anabi musa bakwata da abu sọ nọ na

ọba ní musa ní sọlọpọ sọlá òmùrí ọmọ mi òun náà yẹ ìdí ọyẹ sáyọ yẹ ọ̀rọ̀ ìmọ̀ sóbìrì tó ń ráyé oṣù yàmà káwọn mi ka yìí abọ́nú rẹ̀ ka pé pàpẹ́ kọ́ ní mà ní ìtẹ̀lé sọ dúró kama mà ní wáyà kan bá rọ̀ ká wàláhì tọ́lá yẹ wọ́n yóò wàhálà mímẹ́ ọ̀sán bí wọ́n lè ti ìjọ kẹrẹ nínú wúrẹ̀ ka wọ́ọ̀kì mentality ẹni bẹ̀rẹ̀ náà ní dọ̀rọ̀ ká àwọn òbí mọ́ rẹ̀ ẹni mẹ́rẹ̀ ká ojú ọ̀rẹ̀ dọ́pọ̀ ọ̀m náà ká ewé wọ́ọ̀rọ̀ ọ̀m. ẹ nígbà tó fit tight lọ́tọ̀ tó mú nínú ni múlẹ̀ náà wọ̀ ẹ̀hẹ́rẹ́ ẹ̀yìn ẹni náà yẹ mẹkáníkì lẹ́yìn ìdí ọmọ yẹ kọ̀ọ̀. ọ̀rọ̀ ha na ilẹ̀ tó ihe oisi anib musa alaihi salatu wassalam báwa wani majima al-bahrain ọwa wani majima al-bahrain idi inyabanya-banya vajet ariwo muri ana ni bretere ono muri ke bi twiza do bi twiza ana bi khidr khidr bari musa kaya kai hal attabi'uka ala tu'allimani mimma ullimta rushda shele dikambe dawani wanda yake rere iraro oni ujanki wannan wani su kafi Ee òdíní ìṣọ́ yíò amẹ́mìrì ṣùkàhù wọ́n ṣú lè títẹ́ ǹkẹ̀ wọ́n ní ìdí ǹkà máa sáàsá tí ó ṣọ́kàrà zọmíyọ́ inú ìzọ̀ yíò olóbìnrin ọ̀mẹ́rẹ́ tó yọ máa sáàsá ẹ̀rì kẹyẹ

annabi nuhu annabi ibrahim annabi annabi isa wọn wọlé so annabi musa ọmọ ama kaanu ẹnẹba wa kẹbẹ bá bọ mi anaba muhammad sallallahu alaihi wa sallam dókè dèrè a bọ́mà náà ká ẹkẹ dèrè ka dèrè a káyà ká innaka lam tastati'a mariya sabira baka ẹ musa. ìṣúrù ọba àbọ̀ ọba ọ̀ iná ẹ̀sẹ̀ àtọmọlọ́kà wa sàṣàmà wọ́n bá yẹ wọn ní sùúrù ọ̀rọ̀ àsọkàtì sùúrù kẹ̀mẹ́kọ̀ọ́ ni ọ̀rọ̀ mà àsọkàtì sùúrù ọ̀rọ̀ mà àkàtọ̀ ọ̀nà kẹtẹ ẹ̀yìn sùúrù náà ẹ̀yìn bá ní lọ́tọ̀tọ̀mọ̀yìn anẹ́wọ̀sọ̀ alẹ́sọ̀lọ́tọ̀sọ̀lọ́ ni káyọ̀ ká sàtọ̀júdù ní iṣẹ́ aláàṣọ́bìrán wọ́n láàṣí lẹ́ka àmúra ọkọ̀ bí ètùkàwé oníṣùúrù ànìyàn ogó mòrí ọmọọba àríwá ìgbé inú rẹ̀ ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ bẹ́ẹ̀ kí sàlẹ̀ gbọ́sàkáyì ǹjẹ́ yẹ̀yẹ̀ onun tó mọ̀rí sallallahu alaihi wasallam ọmọ kàáyínà ní kàáyé ta'allamu al'ilma kọsa yẹn ni wa ta'allamu lil'ilmi sakina wa kọsa yẹn duwara kọsa yẹn tanwatanwa iná yọ mọ wa kọsa nà ní kọsa yẹn tanwatanwa ní wa tawadahu liman ta'allamu min duwa kari fi yẹ zọnwa kọsa yẹn hɔn ba nà ní duwa kari fi yẹ zọnwa kọsa yẹn hɔn ba nà ní.

بخبر كوكو فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أودف لك منه ذكرى وهذا أساسا أساني سوى مسيو أساني أبس معي لكن يغيري أساني سوى مسيو بورو دي مكيني بابر ونوغو بابر موسى بابر تزام دمنا بابر تزام

ọ̀rọ̀lẹ́ ní ìlúwọ̀n olórí ọ̀rọ̀ ọ̀nà tó kédèrè ẹ̀bà kàkọ́ ọ̀rọ̀ kà méjì anẹ́gbọ̀ọ́sá ọ̀nà ìbọn kédèrè a máa ní ọ̀rọ̀ náà kédèrè ẹ̀mẹ́ ka ọ̀kẹ́rẹ́ sí ọ̀rẹ́ ọ̀nà wọ́n tọ́kọ́ jẹ́nà mẹ́ta ma ọ̀dẹ́rẹ́ àṣírí ẹ̀ tọ́mọ dọ́bìdì ọ̀rẹ́ èyí ẹsẹ́mà ẹsẹ́mà náà kama ọ̀rọ̀ níbi mọ̀sá ọ̀dẹ́rẹ́ àdọ́bìdì ọ̀dẹ́rẹ́ àkàtọ̀rọ̀ mọ̀ jẹ́nà mẹ́ta bẹ́ẹ̀ yà tẹ́ kú kí yẹnyẹra àníbi mọ̀sá ọ̀rẹ́ xẹ́dẹ̀ dẹ́mi lómi anavẹ́n bẹ́ẹ̀ bá ṣókò ní dèyí bùn lómi ìyókù yẹ̀rọ àkàtúnyókù ìyẹ̀rọ àwọn ààrẹ lọ́wọ́ sí rẹ̀ lọ́wọ́ ṣókòyí òkóyí lọ́wọ́ sí ìdẹ̀yìn dókèdè bákà ẹ̀wọ́sá owó rí náà ṣókòyí ṣe hùwù ní yíra ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ọ̀yíyíra ní ara ọ̀nà kéde àtọ̀yíyíra ní bùmọ̀ọ́sá àtọ̀yí àbánirú pìtì àákọ́wàdọ̀ àbẹ́rẹ́ pìtì pé ẹ̀hẹ̀ lọ́wọ́rọ̀ rẹ̀ ọ̀yíyà náà rọ̀ wá pé ọ̀ríyà aba ìpìtì ọ̀rẹ́ àríkì ní nke olóko onílùmí olóòrùn na ṣókò ní dọ́kùn ní yíkò na iná rí ògbòrì yìí slọ́tún tó mọ̀rí ní káàmì ní abakako abaya mamahe amamahe na ino ihe omori ọrịa kwụrụ dị ọrịa ka ọrịa nka omume n'ochukwu nyisi ba mara na ire ma nini ayo omori na aka akawo kullu kana ibaru ibadan li kalimati rabbi la nafida albaru qabla an tanfada kalimatu bi لو كان البر مدادا لكلمات ربي إن يكو أبري تباوى أبري إيك جراس توري أتوري أمري دعني ما بعت لما في البار قبل أن تنفذ كلمات ربي إن يكو أبا تيتا إليه أمري أعيتك إليه أمري أعيتك ولو جينا بمثله مددا وإذا يا أبوك كن يكو نوبي إليه أمري تباوى ọgbọta mi ndị dere ka abụghị onye ọma ya anyị na-ajị ebe onye ahụ keke na ekwukwa karịa na anụta ọnaghị scientific advancement ọnụ na-ajị technological advancement ya ọnụ technology ebe akọrọ ya abụghị onye ya àmì ka ènìyàn náà ń onye ọma ọbara imeri omeri amaghị eme ya ihe islam ụgbọgbọ ihe na-etukarị ije etuhu isama ọ nere ọtaara otu eso nọnị ije kụge a na-enye ka kụge jezi ike malaka ji uru ochi ya tee iná lè tí iye fẹ́rẹ̀ ọkẹrẹ pàpù ní múrí àti ìtúwò tó mórí bí tó sì ní mọ̀nà bí ẹkọ̀rọ̀ ọkẹrẹ ká read ẹkọ̀rọ̀ asimatin tó mórí bí an kẹrẹ a ọ̀rọ̀ agbègbè kìtàbà ka ọ̀rọ̀ agbègbè ìkẹrẹ ẹni fáwọn àtọ̀rọ̀ aka ọ̀rọ̀ ọkọ sọ ká ṣe nsọdọ àtọkà àwọn ọmọ tí wọn sọdọ ẹka wọn àká wọn tẹsẹ harim wọn yí ẹgbẹmọ àwọn àtẹrẹ sàn báwo bẹẹ ara ti ẹsẹ wọn àká ẹnẹ wọn kan so wọn wọn àkyẹrẹ àti yíyí nà ẹsẹ bẹẹ rìmẹ ní tìrẹ tìrẹ ẹyẹ dẹ ẹpẹrẹsọ àwọn na tuntun muri an je muri ya wuce ya tuntun muri ka ikra ko muri aka ka ka de rayusan sanya sa ya ni philosophers aka ka ka de rayu plato philosopher na rayu ani o rẹ níbẹ ahiwa ọjọgbọn ọdún ní àkérò ọyá máa rà pa ọ nínú ọyá máa nínú. ọmọdé ọ̀kàkà kàrẹ́rẹ́ bí aristotle or plato or socrates adásẹ̀rẹ̀ philosophers yóò mú rí kàíkà yóò kàrẹ́ tó mú rí kọ̀ka ọmọdé wọn kàrẹ́ tó mú rí ká ẹ̀kọ́ra bísí rabbika lẹ́bí khalak ẹ̀kọ́ra bísí rabbik ká lèrè fún ọmọdé wa alẹ́bí khalak ọmọdé wọn lé àpẹnà tó náà àwọn kàbí philosophers nínú àwọn àwọn náà àárò kàyè ẹ̀kọ́ra ọ̀nyọ́ yẹn ẹnu mama tọ ọmọ yẹn ba wọn bọ náà onye náà ní ẹkù sáà ọ tọ nam ọ tọ nam ẹmẹkọ náà omori àmì náà tọ nam omori ọmọ rẹ ọmọ rẹ yẹ rere ẹ ọkọ yìí bẹ́ẹ̀ bá máa yẹ nìkan yìí máa mọ̀kà lọ́pà ọ̀nà omori àmà tọ́mà owó lọ́pọ̀ bùkàbí ọ̀nà omori àmà ọ̀nà ọ̀nà náà bà ọ̀nà rẹ̀ rẹ̀ àbúṣọ́ náà nìkan. ọ̀sán náà ni ọtúrọ̀ ipò pàpà ọ̀nà omori tiẹ̀ ayi ama meka yi ulama olgarde ni scholars in western world olùgbò ni ẹ̀rọ ní ẹ̀yẹ ilé ìwé òmùtúrùmọ̀ na ẹ̀ fún ọdúnlé yìí ọtúrẹ̀ yóò múrí ka ó ka bẹ́ẹ̀ máa ń kárí sí yìí ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ kárí sí yìí ọ bẹ́ẹ̀ bí òjò ìrọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ ṣàbúgbá ní àìkọ́ náà àìká má báyìí a má báyìí ìyẹ̀ ọ̀yíyẹ̀ bọ́ṣọ́ ìyẹ̀ bí pápápá iná àbẹ̀rẹ̀ wọ́n ni ni iṣẹ́ mẹ́rin òyìnbó náà ọmọ ẹ̀hìn mr brown anáwà ní england mr brown ọmọ man. ọkọrí méjì ààrùn aṣọ́pa àwùsọ ilé yìí ọ̀yẹ́ nínú ìrìn èyí bá aṣọ́pa àwùsọ ilé yàn wọ́tàbí ìyọ́nẹ́pá ni wọ indian continent eti india ìyọ́nẹ́pá ni wọ́n bọ́jọ́ ẹ̀zọ̀ ní N'India ocean lórí chi ẹ̀tẹ́

ọdọ ìka ìjòwé pa amáyìsẹ yìí nìyí ọdẹ bàmá yà máa bàkà ọ̀ntò múlí ọ̀rẹ́ wọn pìlì yìí dá fòrò mẹ́fẹ́ ẹ̀tẹ̀tẹ̀ ọ̀wọ̀ pìlì ó hùrẹ̀ èyí ìjòwé pìlì yìí láti ọ̀ntò múlí nìyí. wọ́n ti sọ́rọ́ bá màmá mi ò sọ́bì káyé ányá ẹ̀rọ nìtúnà kọ̀ọ̀rọ̀ ní takàndọ̀ kọ̀ọ̀rọ̀ ìjọni ṣọ́rọ̀ mọ́nàgbẹ́ bọ́nà sí mọ́rọ̀ rírí ọ̀yí ọ̀wọ́n wọn máa yìí inú mẹ́ bọ́nà lè tùkà wù ayọ̀ mọ́nà wà bọ́bí dọ́rì ya máa yìí inú mẹ́ bèrè àyọ́tọ̀ ẹ̀tọ́ ìtẹ̀rẹ̀ mà bọ́nà yóò kú múlò ọmọ bọ́kà eré ayọ̀ mọ́ bùkẹ́ bọ́kà náà bá yóò ní òmúlò ọ̀kà iná nìkan yìí يغشاه موج من فوقه موج من فوقه سهاب ظلمات بعضها فوق بعض إذا خرج لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور ijo mori kafiri ni mori kafiri kagoro martin bosman ke to obe ni o le to obi ko nyara ebe eba ebe eba kene kagoro martin bosman ke to obe o fi lojijin amaghị mmeri amaghị mmiri enyo gbanye aka o le nwa ime na ike nke wọn ime ọmọ من فوقه موج من فوقه سهاب ìyẹn náà máa ní yàgbéṣẹ́ ọ̀rọ̀ mọ́dún na ni wọ́n máa dà bá dà kú bá dà tó yá àbọ́nà ní babbage in lagos bí mo rí lókù ní ọwọ́ nà mọ́ ọjà àgbà àtẹ́kẹ́ gbé mi òun rí kìí ọmọ ayé òhì ìmẹ̀rẹ̀ ìṣẹ́ ọmọ rẹ̀ ẹmà àhọ́ta ẹmà yẹnẹ̀ ìjìmá kẹrẹ ìrẹ̀ pòfẹ́sọ̀ yára ama kẹrẹ ìmìnira ayọ̀ mama bí ẹ̀sì yẹ wọn ká rírí àgbòmí ọ̀yọ́ wọn máa bàyẹ ọ̀rí ẹni kọra mọ́nyẹmọ́nyẹ wọ́n àti ìrìnrìn dáa wọ́n náà báyà ọma náà to the level of ɛwɔ two hundred meters bebe bɛ ɛbɛ nyɛ ni ne more than twenty meters mita ohu ɛna ɛhɔ ɛna ɛhɔ nhwɛm n'ɔgbɔn yi nina ɔmɛ baabaaba twenty meters ama yi naa ama yɛn nyɛ kɔnɔ nyɛ ɔsɛ ŋun yi nina do two meters. bẹ́ẹ̀ òkè rírọ̀ ní ọwọ́ wọn máa ní àwájú ìgbàbọ́ ọ̀rẹ́ kẹrì èyí èyí kò mọ́ náà ọ̀rẹ́ sọ́nà lọ́tún rí mi rírọ̀ ìmẹ̀yìn sọ́nà kẹ wà àwọn èyí àmà nílé tàhálà àkà àmì ìrọ̀kọ̀ òfurufú náà ankele ma ahamai ma kaka ni te so re sama ke ni so ma ni so ba ni me ha wa na na na ayi le ke do ma ka ni ni tan do ko ko awon do bu so ni ni te bu so ni ni te báyìí nínú náà sì rọ́ àníkẹ́ ìyẹn náà ìwọ́ tí wọ́n tẹ́ náà sọ̀rọ̀ ní ẹ̀bẹ̀ ìbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní gap bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìnyẹn fẹ́ àbúkọ́ kan àbẹ́ẹ̀ náà bìgàndù march àmọ́ àjọ ẹ̀rì akùnrin èké nínú ìlúkù ìlẹ́gbẹ̀ ọ̀ bìgàndù àwọ̀ àbúkọ́ sọ̀rọ̀ náà bìgàndù gbẹ́lẹ́gbẹ́lẹ́ ní ìlú èkú rẹ̀ àní space rẹ̀ àbúkọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wuri yi ce tan wucin da ya mara mama sai su kanu mai da ɗuwa ba bi so yi da yi da bi gangu ya ga shahu mawjun min fawqihi mawjun min fawqihi sahab dalmatun dan ina ka kami ina na wato atinya na ba ba ina na wato da na ina ka kare na yawan ita hudu ita hudu bora ma yin zaya da ya faru zulmatun ba'da ha fawqa ba umuri kai asin ni to hudu ne aka ni ko mu rasul ita hudu ni ko mu rasul ali idza akhraja yadahu lam yakad yaraha ọ̀rọ̀ mìíràn mẹ́gbà ń gbé ẹ̀yìn ẹ̀rẹ̀ dáadọ́ra ní ọ̀ sahab ògùn lórí yìí gbe mat mb aba a aa a oh, a oh, nye a na al nye akedi yara nwanyị n ete ụrọ na ene anagoa wo ma aụsọ ao boa nụ na sụ wata gi d a wetaw kdi gbụ go n na enye wa nụa oere ka ọnụna a iye enyeto na na nwụ dober m anụsọ ya n na nke

Smatram premorimi. Dama je oko bulio non, anavan Indija, baba kajanka, anaba je Muhammad sallallahu alaihi sallam. Ahurehi juzeni, kaka kavo bongo pinemi, abikoma, boyo abijenye zani kosem, eni sahevo yontomel sallallahu alaihi sallam. Iza ono, olùgbónáni ìyàkáàkà yìí aṣẹ́dọ̀ alẹ́ ilẹ̀ ilẹ̀lá wa aṣẹ́dọ̀ anna muhammadan rasulullah ita ṣe omi gini kí ni ìrìnà ìsànà wáyọ́kẹ̀ ó mú múrí ọ̀rùkà náà muhammad on tó múrí ọ̀rẹ́ ita ṣọ́dọ̀ kagbata shahada ita ṣọ́dọ̀ islam ó wọ́n bèèrè kọ́ yìí bá máa yọ̀dá nínú yóò múrí tún kò yọra bọ́wọ́ bọ́wọ́ nínú kawabọ́wọ́ baba afe ko ka na muhammad sallallahu alaihi wasallam on to muri sallallahu alaihi wasallam ina anyama yoku muri ana he inayatullah almashaqi ọ̀rọ̀mọ́ anyọ́mọ́ yọ sọmọ nìrè bá jẹ́ ọmọ yọmọ nìrè bí òyìnbó dé ìkiri james james ina kula mashaka na na bana yo ko buriya amma ni ayya ne fil da mabi at-tabi'a nature ar-riyada mathematics ad or atom even the professorship an nature mathematics atom spatu to buri amma ya na mu wo ene wo ko buriya amma ni ko professor bo professor ne akiyo yan pèkì ní university of cambridge ẹ̀tí england ọ̀yà ìjọ ọ̀rọ̀ náà kò mórí ọmọ mi jẹ́ lóyìnbó ọmọ mi báà káyọ̀ ọmọ yóò kó mórí ọmọ mi ká kàzọ̀mí ní chakanda ẹ̀ka ọ̀nà mi kàzọ̀mí náà kọ̀rọ̀ ánà ọ̀nà mi and ìsọ̀nìyàn nìkan yìí situation ọ̀nà mẹ́yà aha ọ mere ya wasịsịrị ụdị ụzọ ijo na-aba ahụ anyị balaga nye balaga ile balaga atụghị wa ndị na-enwe ya ha ha ya akọ nọ na nọ wa ndị na ya na wekọsịrị ụzọ ahụ balaga ọ nọ Slatul ahụ kazie ime ojiji ọma ma yawakarị ewamaghị ojiji aka eri ekwuru daka awakarị anya ya ojiji ọma ka ọkarị ọmịnara tiri amakalakakum من أما خلقناكم من أنفسكم أزواجا لتسكنوا إليها إنا omuri ọtụma hụ na nwa ireghị anaghị agwụsị oge ya na owo ozi dịbara ma bene dọrọ ọchịchị mmenwụ dara ha metarịrị ọgụ amanụ nya ya nọ na onye nwụ na ili mara ejido ha ịta e ịnta lọka ha falata hilu na atapa nke abụ ịgba ngara ahụ ojiji aka ahụ dọka ee ahịa omuri ọkaka obi ihe ịnụpa ọta ya ọba It's not controlled within. That is how a car car. It's not controlled within. Àwọn ọ̀kanìtì yìí kanáà rẹ̀ra, àyẹ̀wò ìmúlẹ̀ máa kẹta ìnà mọ́nà mìíràn náà ẹ̀kọ́ àpá sínú ọba ìnà àwọn ikú. Òpó mi ní ẹ̀yà rẹ̀ wọ́n tíye tíye kanáà ẹ̀yà rà mú. Àfúnà sọ́yà máa kẹta àpá ìdájá àkọ́là yá ní tàbí ìwọ̀bẹ̀ ìdákàbó

Sayyidina Umar al psychologist ọkacha senior psychologist n'ibira na-akọ ore ukene ọ ọmụmị ọmụmị ire ukene enwe asụ mmemme nne ka ara ogbori yi asụ mmemme ka ya ogbori ya ga asụ ka ara ogbori mazaban na esire muri da na na na ba ko mun idan wato to muri ne idan amma mama ne ina ta Allah al-mashriqi dole samin amma a hum se kuma ki anyi son kayan won ta kan bi aka ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلف ألوانها ومن الجبال جدد بيد وغمر مختلف ألوانها وغرابيب سود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك

مختلف ألوانها ikuko chome be ka chera m yiri nyawe achora me ni yiri ni oida la ndoro ni yiri testa le ni yiri ami nyo nyama na ya banda ba bote ka achora na ojo ogodenyi eh oji me eh, mangoro eranwae oroni gobae ya abamra na yɛkyere chere kɔma ne werɛ ire nyi ɛdi wɔ dɛwɔdɛ testa ne werɛ ire wosi na werɛ ire ama ori yɛ nyɔnya ra ɔyizu yɛ aban ɛna wɔri sɛ kɔ aban pɛ ومن الجبال جدد بيض وهم مختلف ألوانها وغرابي بسود أمري أقول لها منا أصابع أصابع إليه أصابع لبنى تشري إليه bẹ́ẹ̀rẹ́bà kí a yíò rẹ̀ ìmọ̀ tọ́bà ìwákan tọ́bà òzẹ́lẹ́ bẹ̀rẹ̀ ya tèrè rẹ̀ yìí anyamọ́bọ̀ wọ́wọ́ anyamọ́bọ̀ ma ẹ̀ anyamọ́bọ̀ jẹ́jú pìrìpìrì dáwọn ìlú rẹ̀ wọ́n mímọ̀ náà ti na bi na eso pinari atuzu pinari bane tunani bokwali muna nuwano kadali aba chere ne mere mere ne ni aba chere ne ni a chere la abo ne mere ne azoji ina goji amele dere abo da chere ne ni ne goji amele ni ina lawo enera we dere da chere ne mere na ọ̀fẹ́fẹ́fà gbọ́dọ̀ fèrè ilẹ̀ ní tó ṣe pé máa rí títí pínlẹ̀ orí lọ́rin ojú lórí àbẹ́ni mẹ́rẹ́ ọmọrí kọ̀mínà ápẹ́ kọ́lùkù sọmọ́wà pọ̀lá ó ti láfà lọ́wọ́nìkù àtìlẹ̀tẹ́kù wà lọ́wọ́nìkù a nà ọmọrí ọ̀yà driver ọdị m wee gbee gaa oye ebe driver passenger ya ibibihi moto gaa hụsikarị languages ya unu in nigeria na akwere ka ẹ̀rẹ́ àkọ̀yí more than one hundred ẹ̀mà kàkà ọgọ́ hundred no gbòó ham nípa ọgọ́ hundred languages no gbòó ham hundred languages ẹ̀ nọ náà ya? ní nàìjíríà ní ẹ̀rọ káàkiri language sáà máa kò parí kíyàn lẹ́bí tó rán rán 50 languages 100 kẹ́mẹ́ ní ìyẹ́ ọmọ ìwòrán hàn jẹ́ kí wọ́n bá wọ́n ní bí language jẹ́ ní bá wọ́n rọ́bà bẹ̀rẹ̀ àmọ́ wọ́n bẹ̀ sẹ̀yán ogun rẹ̀ kọ̀rọ̀ mọ́ àwọn owó lọ́rọ̀ oníṣẹ̀lẹ̀ èyí sí lọ́kì tó mú nínú orí ọ̀nà wọ́n báyá ní bí i ya máa na kí dọ́mà ń ya. orí ọ̀nà rẹ̀ ìjọba orí bàbá yẹn náà ya iná máa yàkṣà lọ́wọ́ mìíràn bá bẹ̀rẹ̀ ọ̀làmẹ́ iná lọ́wọ́ àfihàn mẹ́nyẹ́ wọ̀ yẹ́ omori iná rí omori yìí omori kẹ́nẹ́ ẹ̀rọ mẹ́nyẹ́ wọ̀ yẹ́ kẹ́nẹ́ yẹ ɛna wɔn ayɛ ɛna wɔn ayɛ anyɛ wɔn ayɛ wɔn yi ayɛ wɔn yi a na akata ne yi ɔno ayɛ ɔrɛ bi bi hɔ a ɛna bi na hyɛ taa ne muri ha ɛhɔn na inna allaha azizun hakim gafur ebi na ɔtun hɔn mɔhyɛkɛ ɛgya yɛ ɔman maa taa ka yi ɛgɔdɔ ma mɔhi ɛhunu ma yi katakata na ɔka de ya bẹ́ẹ̀kẹ́ wọ́n mọ̀ ní kúkẹ́rẹ́ sí ìkẹ́lẹ̀ ya na àbọ̀bọ̀ kẹ́lẹ̀ jọ́nà àgbẹ̀ ìlú rẹ̀ ọkọ̀ ní oṣù múrí dìpẹ́ ayọ̀ ọ̀rọ̀ náà mọ́jú ọ̀nà ayọ̀ ń takà dáa nínú anụ ọ̀rọ̀ ní na àmà mi iná tó

ọmọ òyìnbó náà máa nù lọ́wọ́ àkàáyì náà tó lábì mashiraki james james professor ọdún lẹ́kì professor of astronomy ọdún èrò ìgbàmọ́ náà ọkọ̀ padà ọmọ yìí professor chipa ní náà lọ́kì ọmọ yìí kò múlí ọ̀rọ̀ ọdún chaka mbà bá bá lùkálà mú lọ́dún pẹ́ lọ́kọ̀ ọ̀ọ́kẹ́ ní sọ́nà sadaka ya baka yi inna james jones alam al-falak al-indonesia yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ọ̀kẹ̀rẹ́ ti tẹ́ka ọmọ james jones professor eh, amari professor astronomy ọ̀nà oh, ìrẹ́ni kenya ẹ̀nà ẹ̀sẹ̀ náà ọ̀kẹ̀ ìmọ̀ òmòrì ọ̀nà ìrẹ́ni gẹ̀lẹ̀gẹ̀lẹ̀ ọ̀nà kanábà muhammad sallallahu alaihi wasallam ọ̀ntọ́ òmòrì ọ̀rọ̀ ọ̀yẹ́ ọ̀yẹ́ àmọ̀kọ́rọ̀ ọ̀rẹ́ ilé islam ọ̀rẹ́ ilé islam ọ̀nà pọ́lá pọ́ọ́rẹ́ n'etiti ka anyị ambassador gana ghana another ambassador to egypt deki ghana ọ represent anyị ghana ọ bụ another ambassador ghana to ethiopia egypt ọ dị islam ịrị ha nọrị sinubag ìjọba àwọn ọkọ̀ kàṣẹ́ islam ọmọ ọgara abahụ kadabori ọha nime ọmọ katọlik ime ọnụ protestant ime ọmọ ọwa gara ọtụrụ enyi ire anya na ha nime nam e islam n'ime tutu islam dị na-ebere pẹsọ e ọkara ọka bụrụ ka na abụghị ọhụrụ a nwere onye ọkaka ogbozi ọnụ na abụghị ọhụrụ a nwere onye ogbozi lórí ti kì islam ọjẹ́ islam ìgbéra pẹ̀lẹ̀ sọ̀kà rẹ̀ lọ́tún tó mọ́rí ni ó jẹ́ ọ̀rẹ́ mọ̀rí ẹjọ́ ọ̀rẹ́ mọ̀rí ní ìsìkì islam ẹnu kó mọ̀rí ẹ̀nà ẹ̀nà ní islam ẹ̀nà mẹ́rọ kó mọ̀rí ó rí ike ẹ̀nà mú islam nílẹ̀ ẹ̀nà káà àmì bí o mẹ̀rí sẹ́rọ ẹ̀zọ̀ ẹnu kó mọ̀rí ẹ̀ ọmọ báyìí náà ẹ̀kọ́ náà ń ṣẹ̀rí àmì mú

ìjọ orí ìrìn kùtẹ́ o ìyọ́ mẹ́rin àrùbí islam mọ́tọ̀ ẹ̀bọ́ kàkínlá ìlàhà ìlàláwò ó kì í káfìrí ní kí sọ́wọ́ àkà lọ́nà ẹ̀ka àbẹ́mọ́ màá ọmọ kátẹ́ẹ̀lì ni ọ̀rẹ́ sẹ́yà lọ́tí tó rí mi bábà káàkọ̀ ẹ̀ bàrà ẹ̀hánúdàn bàrà sílùbà sẹ́bẹ̀ hẹ́ra ọkà mọ́tọ́ náà yẹ kò mórí yóò bèèrè ha àkàlẹ̀yìí ọkọ̀wà e ya ọ̀rọ̀kọ̀ ọba ya àkàlẹ̀yìí ọkọ̀ bèèrè bèèrè káyà ọ̀rọ̀kọ̀ ọba ya ọmọ mórí yẹ̀rẹ̀ azẹ́gbẹ́lẹ́ oníṣẹ́ rẹ̀ bí kọ̀ yọ fún wa bí islam bíre yí wa ẹbẹ̀ ebe ní islam ebe islam lakin tomori ni ara wa ni professor nyara ni professor nyene it is uh, in at paris france of no in at paris capital le eh, headquarter france ahwa ifa destawa or oh, the islam doyo wan konore hawa doyo wan konore hawa

أنا أردت من دعنا بارات ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسرنا العظام لاما ثم أنشأناه خلقا آخر

sallallahu alaihi wa sallam bako sabo ka ba ma medical doctor no sika ayo muri ma sabo ka ni bako onya ayo na ka ka ama wu ya obo mama ini medical lab na ni sọ̀rọ̀ mùsùlùmí láyé kàámọ́ mẹ̀yà mú ọ̀rí yẹn máyé mú mẹ̀yà rà ọ́ nínú ìdí ìkọ́ mẹ́nu láyé kàámọ́ mẹ̀yà mú ọmọ yà kìtà kà ń ka ẹ̀ ra ẹ̀ mẹ́yẹ kà ọ̀gbẹ́rẹ́ àti àwúrò dà mí. lọ́tì ò tún mú rí nínú. ọ̀rí muhammad sallallahu alaihi wa sallam ara fa

amaghị ma ahịa ga amịnị tọki ike ogbori ino amaghị ma ahịa ga na-agịnị ya na ogbori gị ihe anyị na-agịnị n'ọyị onye obi masị ọdọrọ dị amụ ori ji ha kẹfẹ ẹtẹ èṣọ yẹ na bi al hikma yasẹ yasẹ nni ọrin náà kẹkẹ ọrin náà òun ló gbé ètòwé yọ òun ló wùdú ti tètò òrì kàlùkọ́lù ti yà òun náà ká àwọn òrì ló gbé yẹ wọn dídàbò kòló ara wọn ni wọn wà. anábàá muhammed sallallahu alaihi wasallam inú àdúgbò náà ibn abu bakr ọmọ bàbá rabi allah tó múlò ta alamu lẹ́yìn yẹn ni wa náà ni wà dé otomori lọ́rọ̀ káyọ̀ káyọ̀ ilé àdúsí abdullahi bin amr bin laas lọ́dọ̀ lọ́wọ́ ọ̀hánà otomori ọ̀káyọ̀ ma ahda almaru ma ahda almaru almuslim li akhihi hadiyatan afdala min kalimati hikmatin من كلمة حكمة يزيده الله بها هدى أو يرده بها أن ردى أنتم صلى الله عليه وسلم أكاي أي أنزع

annabi muhammad sallallahu alaihi wasallam amane chefe ne payo de fi ye ni kai ani kujora ojuntuju mo kora ira hete amara ga toro banye yo inu wo mori bi o bi na re chefe tete inu kora ira na agote yo eri ni ogo ro mori ba

na-akpọtụrụ ya oreka ọ na-amịsapụta amara abụọ tụrụ agwara ya na iwe ogbori ọ na bụrụ ogbori ọtụ ogbori dọba shoga na amị na ẹnẹ ẹbàjẹ iná náà yà ní mẹfìlẹsì ọyìdà wọ́n ɛyɛ akɔ sɔlan ɛyɛ akɔ alukuraani ɛyɛ akɔ sɛn nan otuhyɛ ne yi de tu wa ayara jariya sadaka no na ɛtetɛ wa bari na wa kaaka yi wa ti diya man tetɛ jɛɛwa ɔgɔga ɔgɔga ɔbɛ yɛ okyi nam abi ɛbaagɛ arɔ wa yi no na ati no

wàá wọ́n dìkẹ̀ òzè òbí mọ́kọ̀ ẹ́ tẹ́bí pèyàn bàbá àjọ amáyé ka ọ ìyínú ìpínlẹ̀ náà bàbá àjọ náà yà fẹ́ máa bá ìtúṣọ́ náà rí ètù wàá yàrá ìyẹsù ẹ̀rẹ́ àsọ̀bàkàtù jàrí ẹ̀ lọ́tí tó múrí ni àwọn àmìrẹ̀ ìmẹ̀ yanu ọmọ fúnfún ka àsọ̀bàkàtù jàrí ẹ̀ ọ̀gọ̀rẹ̀ tẹ́yọ̀ ìmẹ̀

with pejorative. All the very joys are. Where a purpose of you, all the very joys Ina mama man. Ashok Muhammad, eh, eh, Ashok Muhammad ibn al-Fayyin, Sami ibn al-Fayyin. Radiyallahu anhu. Ọmọ yọrọ tọ́rọ ní àkà ọ̀rí

aduwa na wani asiri betu ọkọrọ ẹ̀yìn náà ààyà ààrí lórí iná mọ̀rọ̀ àti mọ́mọ́ ojú ọ̀nùjọ́ mọ̀rọ̀ àmà òwújọ́ mọ̀rọ̀ àmà òwújọ́ mẹ́mọ̀ ọrụ ọ̀rọ̀ ẹ̀yìn náà ẹ̀yìn ọkọrọ

ọ kapụzi ibe ọba wee bụ omume ọfịla ayọ sọka wọle bụ sọlọ ojú ọyịza bụ amaduwe ayọ slọtụ ntụ obodo nri ọka naba muhammad sallallahu alaihi wasallam ọmọ ẹkọ ojú ọyịza hu na ma ọ ọ ṣuwe orí nínú ni ọ ka ayọ ọmọ

ọkàbọ́sọ̀ máa sọ̀rọ̀ kẹrì ojú ẹ̀rọ̀gà anáàmẹ́dúrà ẹ̀rọ ọmọ ìjì àdúrà náà mẹ́rẹ̀ àwọ̀ òhun ní sábàkọ̀ nọ́mẹ̀ òhun ní ọ̀bàwọ̀ yọ òhun ní kọ̀kọ́ náà mẹ́ hajj yọ ọ̀rẹ̀kù yìí kẹrì ọ̀kà kẹrì sábàkà ọmọ náà mẹ́rẹ̀ àdúrà náà mẹ́rẹ̀ ọmọ akwai wani wani imam maliki radiyallahu anhu ọ sọrọ bá kàníkà nika àbámabọ òdó ebe kàmí sọdáka àbámẹ vanisa ẹgbẹ mi bá wọn tó mọ ní sallallahu alaihi wasallam an ka ní sàbẹ ẹnẹbi tó ike tó dọka ayẹka ka onye oṣù rẹ sí gírì ọyọ kò esu ya

ọmọ mi yẹn kú náà bíkà wọ́lá bó sọ́ọ́lọ́ da òlàwọ̀ ojú ìjọ mọ́mà ma ana ayọ̀ lọ́tún tó mú rí sheikh muhammad bin sali al-fahmi anun da hajjiri wa mamani don ba ka nika kame ne kira maka hannu ba na shawo ba iri ube ne tuta ƙor'an wa hadis ba ma don mu izini ìjọ wà nínú koran ní òmùrí yà káàyè dọkọrọ ọlọkà yìí wọn yà ní ká kẹmẹkẹmẹ yà wọn àmà wọn yà ní lòókù yà ọwọ kù yìí yà ọbọ náà wọn àjẹbí èso wà. ọmọ náà bàtà ọkọ rọbì rahamu kàmá yìí yà yìí.

sabako na ore ohi o ono wuni kawa ke qur'an bebe enisu ono na ore iwe aha ho ne kaka ka je kehi sharf na na wa ma ama ka e, ko ka alùkọ́ ọ̀pọ̀lọ̀ bú káàkẹ́ ẹ̀kà mú èyí ló bí i ẹ̀wọ́ ká púpọ̀ múrí ọ̀tíṣẹ́ ní àbá àbí ọ̀nyá ọ̀ ẹ̀rù kàwọn wọ́lá ẹ̀kàwọ́ gọ́ọ̀dẹ̀ ọmọkẹ̀ẹ̀kẹ́ nù ọrụ tó wọlé yìí olóníṣẹ́ òṣì ẹ̀yà ẹ̀yà àmọ́ ló mọ̀ ẹ̀rọ òmú náà ló máa ń bà òmú náà ọrụ

ee onye kafe igbo ga-ahụọ ọrụ ọkụ arabic college ahụ ya ọfụ sayensị ịdọ ogbori ọma ahụ kacha ọdọ ogbori ahụ kacha ọgụkọ ya ụdị medical doctors midfield islam ya olu ụdị engineers ya olu ndị nurses ya olu ụdị abọsịrị amaghị kawa akwụkwọcha ihe n'obi islam na-ekwe n'aka na ụkpụrụ ụzọ tụrụ ama m ụmụ m ndị a nọ igbo gbori

omuri ọrụ si ya nwụ mara enwe enwe ọrụ wee paa jụrụ omuri ekere ya ma na jụrụ omuri gị omuri ọnọba ọbara anyị ọnụ ọnụ aka yi haya akụlụ ilmi haya akụlụ kalbe ilmu haya ndị ya atụbe ya atụ ọtụbe sabu tani mo leka wa wa bɛɛba na wasu kɔlbi ife mɛka yi otu ba ya kɔkɔ laabe a jahlun ɔno ba yɛn sabu tani mo lele yi ayɛ no fadul ilmu ya buka izuhu mutabarifan wadul jani ba da almauti ta tatta ya ribi فهو هكذا يرجو مداه من ارتقى بقي وليا بقي ولي الملك والي الكتائب سأملي عليكم بعض وبي أصروا عن ذكر كل المناقب هو النور كل النور يهدي من إلى الأمى وذو الجال مر الدار بين الغواهب هو الذروة الشماء تهمي من التجا إليها ويمشي آمنا في النواهب به ينتجى والناس في غفلاتهم به يرتجى والروح بين الترائب به يدفع الإنسان من ظهر عاصيا إلى درك النيران شر العواقب فمن رامه رام المراتب كلها ومن هذا قد هذا كل المطالب هو المنصب الكلي يا صاحب الوجاه إذا إذا ملته وهوي بفوت المناصب فإن فاتك الدنيا وطيب نعيمها فغمد فإن العلم خير المواهب أكا فضل العلم يبقى إجره متضاعفا أكا من يعيه أبنيامي أريان بما تتتي bẹ́ẹ̀ka bá mórí ìbákẹ́m bá fún àkúnáwò wọ́n bùrù jọ́ọ̀mì ìwọ̀n náà a máa ìrẹ́ bábà mọ́tò ní lè sí ọ̀rọ̀lọ́yọ́ olóòsù ó bẹ́yà máa a máa ìrẹ́ olóòsù bábà tó فهي آفة فهي آفة لا يرجو مداه مر من ارتقى أكا أول ذليل يتتل من استقر قلي الولي الملك والي كتائب أولا وهي ذات جد عنده كبير شجاس أمي أتير أمام كل لكو أبو غابا أجنما أيوة يوينا أبو هي جنما sa'umli alaikum ba da ma fi fasbahu akan ba za ga tawo ne o banye nyama ina ye do wa bu ba kon ni o ka tabi hasarun an zikri kullil mana manakib aka go kama ya huwa nuru kullun nur bitu yi o ye bitu ono ba bitu yi ya di min al'ama ana so da hu ni egu wa dal jali marra na bainal ama eh, tìlẹ̀kúndé ọ̀hún màmá ìwọ báyìí ní tókò rẹ̀ tóòrò wọ́n gbẹ́rù àti ṣàmáwò ọkọ̀ ilẹ̀ òwò tó ń tómi tọ́hùnmí mẹ́rin tẹ́jà ilé ìhà ẹ̀ a máa bá ọkọ̀ ọ̀rún èyí nàrí náà ń kata

ومن هذاه قد هذا كل المطالب الله على رفع ينبو وقرا قد بشم الرأس الله لا الله تنبو هو الملك المنصب الكلي أكون أنا رابودي نا أو أنا رابودي يا صاحب الهجاء ما هو ما كائر فواه ما يكاهي أنا رابودي إذا ملت هو حظ بفوت المناصب أو عشر يمدو كان فتدو ولدي فإن فاتك الدنيا وطيبنا إليها فغلب فإن العلم خير المواهب ẹlọ́rọ̀ ọ̀nàn ọdọ̀wọ̀ syrian ọdọ̀wọ̀ dẹ̀líkẹwẹ̀ ìṣẹ́lẹ̀ syrian a nìkẹwẹ̀ ta ilẹ̀ ilmà kọ́yọ̀ mawàfíbi ọ̀yẹ́ ọmọnyọ́ ìrọ̀ kéré iná ìdúnú mọ́tí mẹ́wàá ẹnu jama ẹnu náà ẹ̀yẹ kalkuran bí ẹ̀yẹ àwọn kalkuran wọn onu eyi si ama ọ bụ ịchọ dị usukwuru ehi na tụọ na ka ya omori ìdí ìwé onímọ̀ na àkọ́kọ́ ìkọ̀wá ní ìdí ìwé ọmọ àhóró ju ìyẹ̀ o ìwà ìyá ọmọ ààrẹ wọ̀ àmọ́ àwọn kẹ́ ẹ̀rọ ilé ọ̀tọ̀tọ̀ ọ̀dọ́ àwọn ọmọ àkọ́kọ́ ìkọ̀wá ní ìwé orí wọ́wá ni ẹ̀rọ òbìrì ìsọmọ àkàwá ọka abdi ezi yi walwrbu we boo na bri e, e ezi k wụ e oworiibu wee abaaị na ii oụ na obori ezi ata atụkapụribu iwe ae o obri ezi ri a ari na sai bidiyo ce ne umuri su hura ne ka kai ba ta tsara kwaba ba a goro foundation ne sai alika ya siya ta eh rotu ne mutu hura ne na ya ko janna allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a wa arina al-batila batila warzuqna ijtinaba اللهم من أراد بالإسلام المسلمين سوءا فسلط عليه فقد قلت جبار السماوات والأرض يا من له كل العزة ويمنعه كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب له جميع المكر ارجو كيد من أراد أن يكيدنا عليه وهم المكر من أراد أن يمكر بنا عليه وصل الخذلان من أراد أن يخذلنا عليه وجاء سوء من أراد أن بالسوء عائدا عليه ولا يهيق المكر يسجيه إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا في مجرد المقادير إنك لكل شيء قدير اللهم ارزقنا قبل الموت التوبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آه صلوا على النبي الكريم